asalaamu aleykum wa rahmatulahi wa barakatu adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam kí ìkẹ́ àti ìgẹ̀ náà kí ó máa bá kó bá àwọn ìyàwó rẹ̀ àwọn aráalé rẹ̀ àti gbogbo àwọn sọ̀hábà lápapọ̀ àti gbogbo mùsùlùmí tó bá ń tẹ̀lé ìlànà wọn. ní tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ tí abẹ̀rẹ̀ nínú tíra al'arba'una nawawiya tí a mọ̀ sí àdísì ogójì tí alìmọ́mù wa náwáwí tí wọn kò jọ a ti ṣàlàyé hadithi alákọ̀ọ́kọ́ fún wa tí a mọ̀ sí tó ń sọ̀rọ̀ ń pa àníyàn àìsọ pàtàkì ìfẹ́ àdísì síwájú si amẹ́nubà bí ọ̀rọ̀ kí a tún àníyàn wa ṣe ó lè ṣe pàtàkì ní gbogbo iṣẹ́ tí a bá ṣe pàápàá jùlọ níbi ìmọ̀ tí a ń gbìyànjú láti wá ní èyí tí ṣe ìmọ̀ ẹ̀sìn hadithi ẹlẹ́ẹ̀kejì tí a ti mọ̀ tẹ̀síwájú lẹ́ni hadithi umaru ni òun náà umaru bin al-khattab ni ó gbà wá tán pé ní alhadithu tawil hadithi kan tí ó gùn tí ó jẹ́ pé àfáwà Umaru àná ni wọ́n gbà wá tí àdìsí náà ti ṣe pàtàkì púpọ̀ torí àwọn nǹkan tí ó kó sínú. àdìsí ń lọ báyìí pé ní àní Umar bin al-Khattab radiyallahu anhu qal baynama nahnu inda rasulillahi sallallahu alayhi wa sallam zaata yawmin aw zaata yawmin. بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اطلع علينا رجل شديد بياد الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر سفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه فقال يا محمد أخبرني عن الإسلام فقال فقال رسول الله صلى الله عليه وسلم الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم, وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت قال فعجبنا له يسأله ويصدقه إلى آخر الحديث حديثي يني أكادية فرواني إبهي حديثنا فعمر بن الخطاب رضي الله عنه أونا نوبوا قال wọ́n ní bainama nahnu inda rasulillahi sallallahu alayhi wa sallam zata yawmin láàrin ìgbà kan tá a jòkó tà nẹ́bí ń jọ kan tá a jòkó ti ànábì so eléyìí nínú tí akọ̀kọ́kọ́ ń bí ni pé àwọn sọ̀hábà wọn a máa sọ́dọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa láti kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn òní jìnnà sọ́dọ̀ ànábì Muhammad ìyẹn na fi láǹfààní láti gba ẹ̀gbà ń pa àwọn ìṣesí ànábì inú tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ni àbí ti ṣẹ́ wọ́n gbà wá fún wa òní jìnnà sọ́dọ̀ ànábì wa Muhammad sallam wọn mọ̀ lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ Umar ibn al-Khattab radiyallahu anhu wọ́n ní nínú ẹ̀gbà wá kan àwọn àtàrà àdúgbò wọn bá débi wípé tẹ́nìkan bá lọ lẹ́ni kápẹ́ àwọn méjèèjì ti ráyè tẹ́nìkan bá lọ jòkó ànẹ́bí lẹ́ni ẹnìkejì ó lọ bí iṣẹ́ rẹ̀ tó bá dọ̀la ẹni tó lọ bí iṣẹ́ ní ó lọ ẹni tó lánà ó lọ bí iṣẹ́ rẹ̀ àwọn wà fúnra wọn lábọ̀ kí ni ẹ bá bọ̀ ilé ìfihàn ya pé ní àwọn sàhábà wọn àmọ́ ìjòkó ti ànẹ́bí àánú mọ rẹ kọ̀ọ̀kan bíi pé àánú gbọ́dọ̀ jìnà sáwọn àfẹ́ níbi tó ṣe ìdánilẹ́kọ̀ọ́ wọn ká máa súnmọ́ bẹ́ẹ̀ ká máa jìnà síbẹ̀ ká máa ní àìrójú ráyè mú wa ká tẹ̀ mú aráyè rárá láti jòkó táwọn àfẹ́ẹ̀sìn nípa pé ní mùjá lásàtúlọ̀ ọ̀làmọ́ ká jòkó táwọn àfẹ́ẹ̀sìn ojúṣe gbogbo wa ni láti kọ́ mẹ́ẹ̀sìn wa. Umaru ní ngbà táwọn ajókòó níjọ́ kan ìtọ́lá àlẹ́ rọ́jò lónìí bárakùnrin kan bó ṣe yọ sí wa nù ìyẹn tó yẹ bó ṣe wá bá wa ń bi tá a jòkó sínú arákùnrin kan ẹ̀rù pé bí wọ́n lu ṣe sọ́nà ìsọ ẹni tí ó mọ̀ rí ni. a ní arákùnrin yìí ṣẹ̀dídù bayáde fiyab aṣọ rẹ̀ funfun ní níní àwọ̀ rẹ̀ funfun gan ó bákan náà ṣẹ̀dídù sawadi ṣáàrì. irun orí rẹ dúdú kirikiri kò séruku kankan níbẹ̀ láàyòrò àléhì asaru safar ààrí àmì ìrìn àjò lára rẹ pé à ìrìn tó ti ń rí bọ̀ ló jẹ́ ká sọ rẹ̀ pọ̀n òun ló jẹ́ kí eruku bo kẹrùkú kù sí gbogbo orí ẹ̀ rárá ààrá mi ìrìn àjò lára rẹ̀ wala ya'rifuhu minna ahad ba a ti wá pọ̀ tó lọ́dọ̀ ànábì ńjọ́ náà kò sẹ́nìkan tó wo ni ni wo àjòjì ni. náà ẹmu tó wá bá wọn nínú hadithi ni Jibril wa ní ìgbẹ̀yìn hadithi yìí òun ló Jibril. ó wá níwàá èèyàn torí nínú tí ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó fún àmàlẹ́kà lágbára rẹ̀ ni pé wọ́n tún yí padà kán wá níwàá èèyàn ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní Jibril alayhi salam ní ma wá bá nàbì níwàá èèyàn tán sọ̀hábà náà rí ṣùgbọ́n wọn lè wọ́n pé Jibril lónìí wọ́n nígbà míì a máa wá níwàá àwòrán arákùnrin kan tó ń jẹ́ Dihiyatul Kalbi ìkan nínú sàhábà kan ló rẹwà tí jìbìrì ló wà nígbà anábì sọ̀rọ̀ tán lẹ́yìn ìgbà arákùnrin tó wá lè dé káyọ̀ ọkọ̀ àṣẹbí wọn náà lọ wálẹ̀ kan tó bá tó wá rí kóńkọ́ àjẹpé jìbìrì ló wá níwà àwọ̀ rẹ̀ jàmí yóò wá ní àwọ̀ ẹlòmíì náà irú eléyìí tó wá bọ́ nínú hadithi kìí ṣe àwọ̀ arákùnrin ló gbé wá ìyẹn ní Umar ibn Khattab radiyallahu anhu ó ní kò sẹ́nì kankan tó mọ̀ nú àwọn náà nítorí nínú hadisi kan wà olùbéèrè láti wá mọ ibi ànábì léèrè ọ̀rọ̀ pé ní ó wá níwà ẹni tó wá kẹ́kọ̀ọ́ àbí tó wá kọ́yàn lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n èyíkéyìí tí ó wù kó jẹ́ nínú méjèèjì táàrí الإمام ابن دقيق العيد وانتو تعالى بأني وفي دليل على تحسين الثياب والأيهة والنظافة عند الدخول على العلماء والفضلاء والملوك فإن جبريل أتى معلما للناس بحاله ومقاله الإمام ابن دقيق العيد رحمه الله تعالى وني نواتي جبريل واجي jìbìrìlù كومبه onítàṣínú síyáàbì ká tún aṣọ wa ṣe ká wọ aṣọ tó dáa wàlẹ̀ àìhà ká jẹ́ kí ìrísí wa àpíáráǹsì wa kó dáa ìrínisí wa ìmúra wa ìdúró wa kó dáa wa náà wọ́ọ̀fà bákan náà ká ṣe ìmọ́tótó ká mọ́ dáadáa ìdá dòkólè alẹ́ ìlàmà nígbà tá a bá ń lọ bá wọn àfa ẹ̀pẹ́ jìbìrìlù wa bá nàbí ó wá níwá dáadáa yẹn ni Umar ibn al-Khattab radiyallahu anhu ló bí ń sọ bó ṣe wá pé aṣọ ẹ̀ mọ́ kò dọ̀tí bákan náà irun orí rẹ̀ dúdú dáadáa kò sí eruku ń bẹ̀ ìyẹn pé táwa náà bá ń lọ jókòó àwọn àfa láti lọ kọ́ mẹ́ẹ̀sìn pàápàá jùlọ ìmọ̀ kí lọ lọ́hùn wí kí lànàbí sọ kí àmúra dáadáa ilé nínú ẹ̀kọ́ tá a rí kọ́ nínú wíwá tí Jibril wáyé ká múra dáadáa ká wọ aṣọ tó dáa bábá ń lọ ilé kéwù ni jẹ́ ká sọ rẹ̀ kó dúró déédéé torí pé mẹ́ẹ̀sìn la fẹ́ lọ kọ́ látàkà bàbàrà mẹ́ẹ̀sìn náà ni bákan náà tí o bá ń lọ hálùkọ ni wàṣọ tó dáa ó lọ sẹ́mínà lọ́dún fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn wàṣọ tó dáa tó wuyì kálíbi bàbàrà àmọ̀ fẹ́ kọ́ torí pé tọ́lọ́ bàbàrà náà ní táwa náà fẹ́ lọ ṣe alukurani ló pé màmá yìí yóò ámdé mo ṣàá ìrọ̀lọ́ àwọn nǹkan òfin ẹ̀sìn ntọ́lọ̀ ń pọ́nlé ẹni tó bá bá bàrà rẹ̀ fa iná hàmì ntakò alùpùpù ara mi pa apáyọ̀ náà bá nẹ́ni. yẹn la fi rí kọ́ nínú ìlànà al-imam malik rahimahullah ta'ala ń tó bá ń lọ dókòó ẹ̀sìn ọmọlọ́kọ́ hadith wọn atúnra mú múra dáadáa. eléyìí jẹ́ ẹ̀kọ́ fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ kárí pé tá a bá ń lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kíjọ ìmúra wa kó jọ ti ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn kó bá tìmọ̀ ẹ̀sìn tá a fẹ́ lọ kọ́ kó bá mu. bákan náà wà ló fọ́dọ̀ la kìí sáwọn àfáà nìkan tó máa lọ da àwọn èèyàn ńlá àwọn lọ́lá bóyá lórí ìlú pé wa ni àbá ní ọ̀rọ̀ kan bá sọ káwa náà ká múra ní múra tó dáa wàlúmọ̀ló kàbáwọn lọ́balọ́ba nítorí pé Jibril lóòjọ́ tó wáyé ó wá láti wá káwọn èèyàn lẹ́kọ̀ọ́ bí hálìhì ìfẹ́sí tó gbé wà ń jẹ ẹ̀kọ́ ni pàmọ̀kọ́ọ̀lì àtọ̀rọ̀ tí ó fẹ́ sọ ọ̀rọ̀ abánikan lè fẹ́ lọ́gbọ́ ìfẹ́sí ẹ̀jẹ̀ kò dà bẹ́ẹ̀ náà làbá tó kọyàn náà ní mẹ́sìn kọ̀kàn má wàá sọ jákujàku má wàá sọ jáńpẹ́pẹ́ ṣèbí tí bá ti kọ́ wọn nímọ̀ ni ìrísí rẹ náà ó ṣe pàtàkì àtẹni tí ó kọyàn lẹ́kọ̀ọ́ àtẹni tí ó fẹ́ lọ kẹ́kọ̀ọ́ làgbọ́dọ̀ bọ̀wọ̀ ọmọ tí à ń kọ́ ká wà ní ìṣesí tí ó dáa Jibril bó ṣe wá ní ó wá ní ní pẹ̀lú ìmọ́tótó pẹ̀lú mọ́ra aṣọ rẹ̀ mọ́ ìrísí rẹ̀ mọ́ èkó òbó Umar bin Khattab radiyallahu anhu ó ní àwọn òrá mi pé ó rìnrìn àjò àrí lárẹ̀ ẹnìkẹ́kọ̀ọ́ sì mọ́ nínú wa hatta jalasa ila nabiyyi sallallahu alayhi wa sallam nígbà tó sì dáàrin àwọn ọ̀dọ̀ ànẹ́bì ló lọ ọjùkú síwájú ànẹ́bì fa asnada rukbatayhi ila rukbatayhi ó fi ojúgun tiẹ̀ ó fi sí kòńgẹ́ tànẹ́bì wa wada'a kaffayhi ala fakhidhayhi ó sì gbé àtẹ́lẹwọ́ rẹ̀ ó gbé sórí ìtàn ànẹ́bì wọ́n tún lẹ́kọ̀ọ́ wà ń bi eléyìí náà pé tá a bá fẹ́ kọ́ mẹ́sìn àfáà tí ó kọ wa àáfọ̀mọ́ni ẹlòmíràn máa bọ̀ wá sí ìdánilẹ́kọ̀ọ́ onílẹ́kọ̀ọ́ ló kọ́ dé yóò lọ jòkó sẹ́yìn pàápàá jùlọ kó jẹ́ pé bí ògiri tí ó fẹ̀yìntì lẹ́yìn yóò lọ fẹ̀yìntì ń bẹ̀ gbogbo nǹkan ń sọ olèmọ́ wọlé tí mọ́ ara mi pé yẹn lójú kòkòrò kó fẹ́ kọ́mọ̀ ní pé kó súnmọ́ ẹni tí ó kọ kó má jìnà sí yẹn ni ó jẹ́ kó náà rí kọ́ dáadáa ni ó jẹ́ kí orí àǹfààní gbogbo nǹkan tí wọ́n ń sọ kò ní bọ́mọ lọ́wọ́ láti láti gbọ́yé torí pé pẹ̀lú ojú kòkòrò ló fi kọ́ ìmọ̀ kò kà jòkó lásán ó jòkó lọ́dọ̀ ẹni tí ó kọ pẹ̀lú ìfarabalẹ̀ ìṣesí Jibril tó ṣe ìṣesí ìfarabalẹ̀ tó wà mẹ́ ànímọ̀dìde ká máa jòkó níwájú àfáà tí ó kọ wa ní mẹ́sìn ká máa họra ká máa jáde ká máa wọlé láì gbà ká máa gbé kọ́ọ̀lù láì gbà gbogbo eléyìí náà tí ò bá mu ni tábà mọ rídìí tá a fẹ́ kọ́ ń gba gbogbo àwọn ṣàwágìlò àwọn nǹkan tí ń kó lójú bá mi yẹ ká filẹ̀ ní bóyá ọgbọ̀n ìṣẹ́jú la lò ní bóyá wákàtí kan ní ká filẹ̀ fún ìmọ̀ torí pé ìmọ̀ tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ Jibril ó fi àmì farabalẹ̀ ló fi lọ bá ó ra gbọ́wọ́ lélẹ̀ ní ní ìtàn ó bẹ̀rẹ̀ síwájú ànábì Muhammad sallallahu ní tó fẹ́ gbọ́ ìtànàbí fẹ́ sọ fún òun ó ní hadithi hadithi tó ṣe pàtàkì ni kàtẹ̀ tó mọ́ sọ tí ànábì sọ fún Jibril ìyẹn ni eh, al-Imam ibn Rajab làwọn sọ náà rán pé ní hadithi yìí wa hadithun azimu jiddan hadithi tó pàtàkì ni yastamilu ala sharhi ad-din ó wá ṣàlàyé ẹ̀sìn wa fún wa lódindi ó wá ṣàlàyé ẹ̀sìn wa fún wa lódindi wàlẹ̀ àbàkọ́lá nàbí ìfọ̀sọ́lọ́ fi àkírí nítorí ìlànà bíbí sọ́n parí hadithi yìí pé hábà jibril ẹni tó wà jibril ní o ó kàn wá ń wá èèyàn ni kí wá ló wá ṣe àtàkùn yóò àlímùkún dínàkùn ó wá láti wá kọ́ yín ní ẹ̀sìn yìí lẹ́yìn ìgbà tí ó ti béèrè àwọn béèrè tí ó béèrè lọ́wọ́ ànẹ́bí tí a máa kà fúnra wa bí iznillahi ta'ala. nígbà tí Jibrilu wá farabalẹ̀ síwájú ànẹ́bí tán bó ṣe káwa náà farabalẹ̀ ní síwájú àwọn àáfàá wa tó fẹ́ kọ́ alẹ́kọ̀ọ́ tó pé bàbá wò ó mú àpọ́n wọn lé náà lé ní. a sì lè mọ́ra ń fà ní tó bó ṣe kárí látara pé ní àfìṣe sí ọmọ akẹ́kọ̀ọ́ dáadáa àfikọ́mọ yẹn nìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n sọ́nù ní rẹ̀ ó ní iná tọ̀bí iná mọ̀álìmọ̀ wá tọ̀bí ibà kìlà àhúmọ láyà ń sọ ha ní ìdá àhúmọ làmúlùkìrọmọ ó ní iná mọ̀álìmọ̀ olùkọ́ tí ó kọ́ni nímọ̀ ọ̀tọ̀bí ibà àti dókítà oni ní ẹni tí ń tọ́jú aláàárẹ̀ làyà ń fọ́hán wọn lè báyẹn lò lọ́nà tó dáa ìdáhùnmọ̀ ìlànà ìkọ́rọ́mọ̀ nígbà téèyàn ò bá ti fún alápọ̀nlé tí ó tó ìyẹn ni pé gbogbo ohun tó yẹ kán náà ṣe fún ni wọn lè ṣe tó bẹ́ẹ̀ ó fásitì bèrè lè já àlékà ń jà fáwọ́tà kọ̀ bí fásibèrè lè dá ìka ìjà fáwọ́tà mọ̀ àlímà ó ní fásibèrè lè dá ìkì yà á máa tètè àmọ́ bá rẹ̀ tí ń ṣe ọmọ bá yí ìjà fáwọ́tà tọ̀ bí ìbàhù nígbà tó bá rí dókítà tó lè tírìtì ẹ mi náà àbí gbogbo owó nira nù ewu lòsí tẹ́ ń ṣe yìí àbí tẹ́ ń bí ẹ lè rọ̀rọ̀ ò dáhùn kò ń ṣagídí ti ń ó fẹ́ kó máa bẹ yí lọ náà ò tí ì ṣe tán láti wá wòsàn fún un. bákan náà wàá sùbẹ̀rẹ̀ lè já àlékà ìjà fáwọ́sà mọ̀ àlímọ̀ bákan náà àìmọ̀kẹ́ ti ń bọ́ ọjà yà máa bá yí nígbà tó bá rẹ̀ tí ó kọ lẹ́kọ̀ọ́ tó ń wúwà ìlẹ́kọ̀ọ́ sí tó ń wúwò mọ̀gọ́ sí ayé pé àìmọ̀kẹ́ ti ń bẹ́ jà ò tí tán láti wá ìwòsàn fún ni torí ẹ̀ ó yẹ kí akẹ́kọ̀ọ́ látara tí Jibril ṣe fún anábíwá Muhammad sọ̀rọ̀sọ́lá yìí àwọn sọ̀hábà wọn gbélé iye ìyẹn ló fà tó bá wà níwájú ànábì wọn afárábalẹ̀ tó bá fẹ́ kọ́mẹ́ẹ̀sì gẹ́gẹ́ sọ wọn hadith Hanzala bin Amir radiyallahu anhu ń tàn wọ́n bá wọn níwájú ànábì sallallahu alaihi wasallam àwọn farabalẹ̀ gbígbà pẹ́yẹ wà lórí àwọn táwọn fẹ́ kó fó bẹ́ẹ̀ lẹ́lòmí náà sọ nínú àwọn sọ̀hábà ìṣiṣẹ́ bákan náà ibi tí wọ́n ti kọ́ náà wọ́n kọ́ náà lé. náà jibril alayhi salam tí wọ́n béèrè lọ́wọ́ anabiwa muhammad sallallahu alayhi wa sallam pé ní yá muhammad ilé muhammad anil islam fún mi islam gan fún kí là ń pè ní islam ìbéèrè àkọ́kọ́ tí ó kọ́ ti sí anábíwá Muhammad sallallahu alayhi wa sallam anábí ti fún nílò pé al-islam ọ̀rẹ́ tí ń jẹ́ islam tí ń jẹ́ islam ó ní àǹtẹ̀ṣe adá alla ilaha illallah ó ní kó jẹ́rìí pé kò sí ẹlòmíì bá máa jọ́sìn fún lódodo àyàfọ́ ọba nìkan eléyìí ni ìtẹ̀síwájú ìyẹn gbọ́dọ̀ jẹ́rìí pé ọlọ́run nìkan láàrùn sí lódodo ó gbọ́dọ̀ jẹ́ pé kò sí nǹkan míì ìtàjọ́ sì fún mọ́ tó yàtọ̀ sọ́nà yẹn lọ́wọ́ bá sọ́nà àtàlà sọ́nà alukọ́rin pé báyìí kàbí anna Allaha huwa al-haq nínú suratul hajj tẹmọ̀kọ́ náà bá nìkan lólùjọ́sìn fún lódodo wà á nà máa yẹ lè rún náà mi dùn ní ìlú bàtì ẹ̀rí ohun táwọn èèyàn ń jọ́sìn fún tó yàtọ̀ sọ́lọ́wọ́n ọba ànú ni òfò ni ìranù ni. ìjẹ́rìí ọlọ́ba sàánà wa tààlà náà sọ nínú alukur'an nusatu ali imran ọlọ́ni ṣahida allahu annahu la ilaha illallah la ilaha illahu ọlọ́ni náà jẹ́rìí pé kò sí ẹlòmíì tààjọ́ ti fún lódodo àyàfò wọn ọlọ́run wal màláìkà àwọn màláìkà gan-an jẹ́rìí bẹ́ẹ̀ wà ulul ilm àtàwọn onímímọ̀ nínú àwọn ẹ̀dá náà fáwọn ń lo àyà láti fi sọ láti ń bẹ fáwọn onímọ̀ pé láàyè tó ga yìí láàyè sí tó tóbi náà ọlọ́run bá dárúkọ àwọn torí pé òun náà ni bàwábàtú ilà islam òun ni entrance islam téèyàn fi wọlé sí islam yẹn ló fàtẹ́ bá rí èèyàn kẹlẹ́ ní tó lóun fẹ́ wọnú islam kí èsè mùsùlùmí níta àkọ́kọ́ ni kò ṣe ní kó jẹ́rìí kájẹ́rìí pé kò sẹ́lòmíì táwọn ọjọ́ sì fún lódodo àyà àfọlọ́run ọba ìjẹ́rìí ó gbọ́dọ̀ dọ́kan wa ó gbọ́dọ̀ wà nínú wa bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ wà nù ṣe sí wa àwọn kọ̀ǹdíṣàn rẹ̀ gbọ́dọ̀ pé tiwa lára rẹ̀ ní kíká nímọ̀ ń pa rẹ̀ ọ̀rọ̀ ni illa man shahida bil haqqi wa hum ya'lamun ẹ̀yà àfọ́n tó jẹ́rìí òdodo àwọn afáàní nǹkan òdodo ń bi ní la ilaha illallah tó sì nímọ̀ ń pa lórí ìjẹ́rìí bákan náà gbọ́dọ̀ jẹ́rìí yìí níjẹ́rìí tòdodo lè sídìk kò gbọ́dọ̀ jẹ́ tirọ́ torí wípé ní téèyàn bá ní ọlọ́run nìkan là á mọ ọjọ́sìn fún kò sí nǹkan míì tá àjọsìn fún wọn lẹ́yìn ọlọ́run tó sọ lẹ́nu ṣùgbọ́n tuntun bá wọn ṣẹbọ lẹ́yìn bí ṣe sí àwọn mùnáfìkì eléyìí jẹ́rìí irọ́ ni ọlọ́run sọ pé wàmí náà náà wọ́n yà kúlù àmọ̀ náà dè láà ara àtàlà náà gbọ́dọ̀ wọn bá gbọ́ wàbìnì yaumil akhir sọ́nà ìgbọ́jọ́ gbìndé alkiyama gbọ́ pé ọjọ́ tí ń bọ̀ ni ọlọ́nu àmọ́ òǹbì mùmìnì ọlọ́nu wẹ̀ ẹ́dìdì mùmìnì torí kí ni yukhadi'una Allaha walladhina amanu wọ́n ń tan ọlọ́run bá ní wọ́n ń tan àtàgbàgbọ́ ni nàá náà sọ pé àwọn ń jẹ́rìí bẹ́ẹ̀ wàmọ́ illa anfusahum wàmọ́ yash'urun ṣùgbọ́n wọn àtẹnìkan ara wọn náà ń nítorí kí ni fi qulubihim maradun ààrẹ sì wà lọ́kàn wọn yẹn pé ìjẹ́rìí yẹn ò dọ́kàn so ká kíyèsí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó sọ pé la ilaha ó gbọ́dọ̀ dọ́kàn rẹ̀ gbọ́dọ̀ jódodo kò gbọ́dọ̀ wọn sọ pé la ní gbangba kó ní ń pa rẹ̀ àbí kó tún ẹsẹ̀ bọ́ lẹ́yìn bákan náà nínú àwọn kọ̀ǹdíṣàn rẹ̀

ọ̀rọ̀ ń pa ìbéèrè ìtàkọ́kọ́ ó pọ̀ gan ẹ̀rí tó yẹ pé ayò lè gbà láti máa sọ torí pé tọ́pìkì gan lòun gan fúnra rẹ̀ pé ìjẹ́rìí ìṣàdátọ̀ ńlá ìlà ìlàlá kí ni túmẹ̀ ẹ̀rí agbọ́dọ̀ jẹ́rìí eléyìí tó yẹ pé òun náà ni èèyàn fi máa jẹ́ mùsùlùmí tó bá ti wa muhammadu kó gbọ́dọ̀ pé òjíṣẹ́ ọlọ́run yẹn lábẹ́ pé ní ṣahadatan ìjẹ́rìí méjì papa méjèèjì pọ̀ tó wá dẹyọ kan tàbá ní ṣahadatu an la ilaha illallah wa anna muhammadu rasulullah wa anna muhammadu rasulullah ìyẹn pé méjèèjì ìjẹ́rìí kan òun nà kọ́kọ́ òpó islam kájẹ́rìí pé anábì wa muhammadu sallam òjíṣẹ́ ọlọ́run ọba ni tọ́lọ́run ọba rán tí bàbá mọ lórí ẹyọ kan pé àmọ́ jẹ́rìí nìkan nìyí mọ̀ sìn kò sí olùjọ́sìn fún mọ́mọ́ ní ìmọ̀lẹ́yìn ẹ̀ ṣùgbọ́n kò wá jẹ́rìí pánibà fúnra sọ́lá òjíṣẹ́ ọlọ́run ẹni yẹn náà kèfèrí ní àṣìnàmọ̀ jẹ́ torí pé kò tí ì pé ìjẹ́rìí ó gbọ́dọ̀ jẹ́rìí méjèèjì ó gbọ́dọ̀ pé. kájẹ́rìí pánibà fúnra sọ́lá òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́mọba sọ́hánà wàtàlá tó rẹ̀ sí wa ni òjíṣẹ́ ọlọ́run. pa gbọ́dọ̀ máa tẹ̀lé ni gbogbo tó bá ti ń pa wá láṣẹ agbọ́dọ̀ máa múṣẹ agbọ́dọ̀ rí gẹ́gẹ́ bí òjíṣẹ́ ara àjẹ́rìí ara wọn ẹ̀kọ́ méjì ńláńlá kankan bẹ́ẹ̀ àgbọ́dọ̀ kọjá làkágbánẹ́bì ju ìjójíṣẹ́ lọ torí pé rọ̀súlù la pé ká máa mọ bẹ́ẹ̀ pé ànábì ìkọjá àti ń fún níròyìn tọ́lọ́wọ́ bá bákan náà àtún gbọ́dọ̀ wo omogọ̀ ká máa rí gẹ́gẹ́ bí òjíṣẹ́ kámẹ́ ẹ àlẹ́bí sọ ìbéèyàn lòun náà ni ìyẹn a gbọ́dọ̀ kọjá là kágbé àlẹ́bí di ipò tí òde kágbé ìwọ ọlọ́run bá fún bákan náà àtún gbọ́dọ̀ wá síwò omogọ̀ bá lò kàtàkùn tọ́lọ́run fi ràn ni sọ fún wa ana basharun sọ fún ọ pé èèyàn bíi tiyín lèmi náà jẹ́ ìtumọ̀ pé ẹ má mú mi lọ́nà yóò ha ìlàyà àdúgbò tí mo fi yàtọ̀ sí yín ni pé èmi ń gba wáyé ìtumọ̀ ni pé ní àgbọ̀dọ̀ wá fojú ọ̀rọ̀ èèyàn wọ ọ̀rọ̀ torí pé ọ̀rọ̀ tọ́nà ọba sùpánà wa tààlà tó fi ràn ní. ntánàbí bá ti ń pè wá sí agbọ́dọ̀ tẹ̀lé ibẹ̀ láfi mọ̀nà ọlọ́ni wàyí tuntun rúhù tàdádù tẹ̀bá tẹ̀lé anábì lẹ́ẹ̀mọ̀nà lẹ́ẹ̀mọ́nà bákan náà wọn bá fanu àtàlà ó sọ láàyè wípé ni wàá mọ́ni yóò tẹ̀ ẹ̀ rọ̀sùn ẹnikẹ́ni tó bá tẹ̀ lójíṣẹ́ fakọ̀dé àtọ́ Allah òun ló tẹ̀lé lọ yẹn nu sátú nìsa àyà eighty wàá mọ́ ń tà wá lá ẹni tí ò bá gbà nẹ́bí lójíṣẹ́ àbí kò ní lánà rẹ̀ fàmà àrùfànàkà àlẹ́ ìmọ̀hàfi ìbọ̀ ìrẹ́ ànábì fílẹ̀ àní ọmọ sọ ń bọ̀ abáwọ̀ lọ. àìmọye ẹ̀rí jáńtẹ́rẹ́rẹ́ tó wà ní alukur'an ti fi hàn òjíṣẹ́ lànẹ́bí o ẹ ti gbọ́dọ̀ tẹ̀lé dandan ni ọlọ́ni fa ńlámúyẹ tẹ̀jí ibò lak ìyẹn ní sọ́ọ̀tù kọ́sọ́f àyà fífítì ọlọ́ni fa ńlámúyẹ tẹ̀jí ibò lak ìrẹ ànẹ́bí tọ̀yàn bá dẹ lóhùn tọ̀pù wọn tọ̀yàn tẹ̀lé ẹ fálàm annámà yẹ tẹ̀lé òun àwa àhùn kọ́ lọ pé ní ìfẹ́ ẹnu lókùtà ń tẹ̀lé pé gbogbo ẹnikẹ́ni tó bá tí ò bá tẹ̀lé ànẹ́bí ìfẹ́ ẹnu agbọ́dọ̀ tẹ̀lé lánàá rẹ̀ agbọ́dọ̀ gbá lódodo lórí ní tó bá fún wa nírò ń pa rẹ̀ agbọ́dọ̀ gbá lódodo pé bó ṣe rí gan nu nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ ní agbọ́dọ̀ gbá àbá yìí tó ti padà mọ́ ìṣẹ̀lẹ̀ tó ti sọ kalẹ̀ torí pé ọlọ́run bá sùnánù àtàlá oníwàmọ́ àtàkùn rọ̀ṣọ́ọ̀lù fàkùdù nítànàbí bá mú wa fún yín ní ẹgbàá o wàmọ̀ nàhákùn àníhù fàǹtàhù nítorí bá ní ẹ mọ́ ṣe ẹ a gbogbo tó bá ní a N'inu nínú àwọn àdìsọ́kàn tí ò dá ní nínú àwọn àwa ní nínú àwọn àṣà ní nínú àwọn wíwọ̀ pé àìsàn ẹ la sọ àbí ọrọ bá ẹ sọ àbí lànà bá ẹ má rìn agbọ́dọ̀ jìnà sí bákan náà agbọ́dọ̀ sí nínú tó bá mú wá ìlànà ìbára Muhammad sọ́lá ní kí wá nílọ pé ká jìnà sí àwọn àdádálẹ̀ wọn ni wà ìyá kó wa muhdathatil umur ó dọwọ́ yín ẹ jìnà sáwọn àdádálẹ̀ nínú ẹ̀sìn tí ò lákọọ́lẹ̀ ẹ jìnà sí fa inna kulla muhdathatin bid'ah torí pé gbogbo àwọn nǹkan àdádálẹ̀ tí ọlọ́run fi rán mi yìí táyẹn bá ti ṣe ìlànà pè ní bídíà ọ̀kúlà bídíà àti ń dọ̀là ìyẹn ló fàtẹ́ pé ní intafi sẹ̀sìn agbọ́dọ̀ rákọọ́lẹ̀ látọ̀dọ̀ òjíṣẹ́ yìí lórí ẹ̀ agbọ́dọ̀ rákọọ́lẹ̀ torí pé òun lọ òjíṣẹ́ tí wọn náà jẹ́rìí pé òjíṣẹ́ ni wọn lè pe àṣàdọ̀ anna muhammad rasulullah jẹ́rìí pé òjíṣẹ́ yìí òjíṣẹ́ ọlọ́run bá nínú tó fi ni nínú orígun ẹ ìlànà mi mọ̀ ní amìlà amìlà ẹnikẹ́ni nínú yín tó bá ṣiṣẹ́ kan lẹ́yìn tí ò sọwọ́ wa ń bẹ̀ ìyẹn pé tọ́nà ò fàṣẹ sí kásẹ̀ yìí wá látòyí ọ̀dọ̀ èmi ànẹ́bí pé bọ́lọ̀ ṣe ní ẹṣẹ́ rẹ fàwọ́ àrọ́dù ọlọ́run bá sùfánà wátàlá yóò dá nǹkan padà fẹ́ni tó ṣe ni torí pé ẹni tọ́lọ́ ń pè lójíṣẹ́ tó ní àtẹ̀lé tí ó ṣe ìkọ́ làwa ṣe nǹkan mi làwa ṣe ìyẹn pé ẹni tó bá gbà kó jíṣẹ́ òjíṣẹ́ ni tí jẹ́rìí rẹ̀ yìí tó dúró déédéé kò ní mọ̀ ṣe tánàbí tó bá gbọ́ pé ànábì sọ báyìí kò ní takò gbogbo ẹnikẹ́ni tí ń gbọ́ ànábì lẹ́nu lẹ́ni kó kíyèsí ìjẹ́rìí rẹ̀ tí ń jẹ́rìí torí pé ẹni tó gbọ́ lójíṣẹ́ agbọ́dọ̀ rí lójíṣẹ́ náà ni nítorí bá fi ràn agbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ téèyàn gan bá tóbi lọ́dọ̀ wa tó bá rán yẹn fún wa agbọ́dọ̀ gbọ́ bá ah, ẹni yìí kò yẹ kí n kọṣẹ́ sí lẹ́nu ká tó wá pé ẹni tó yẹ pé iṣẹ́ ẹ̀tọ́ náà ni wọ́n ń jẹ́ fún wa so ká kíyèsí orígun yìí ṣe pàtàkì púpọ̀ òun náà ní gbòǹgbò ẹ̀sìn wa ta a gbọ́dọ̀ fìdí ẹ̀ múlẹ̀ dáadáa pé ṣàádátù Allah ilaha illallah yẹn pé ká jẹ́rìí pé Ọlọ́run nìkan là á nìkan ló lẹ́tọ̀ọ́ jọ́sìn yẹn pé ọ̀rọ̀ tawhid ìmọ́lọ́ọ̀lẹ́yọ̀ kan ó yẹ kó rinlẹ̀ wa bákan náà anna muhammad pé anabi muhammad òjíṣẹ́ ọlọ́run ọba ni ìtumọ̀ súnà tánàbí mú wá ìlànà rẹ̀ tẹ̀lé ìyẹn náà ni yóò mọ̀ tọ́ka pé á ah, ìjẹ́rìí tá à ń jẹ́rìí o ìjẹ́rìí òdodo ni ìgbẹ́ tẹ̀yìn ò bá tẹ̀ lánàbí tí kan fẹnu sọ pé ashadu anna Muhammad rasulullah bóyá bí kọ́ rẹ ni bóyá bí irun tí ń pè ní àbí bí àtàṣáwùdù ẹ̀ náà ní ti ń sọ ìjẹ́rìí èké ní ń jẹ́ o sòká kíyèsí eléyìí ilé ní àkọ́kọ́ tí Jibril tó fi dá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam lóhùn pé ó pé kò sẹ́lómi ìpájọ́ tí fún lódodo àbí àfọ̀nìlà níbi fi dájú bìrì ìlú lóhùn pé kó jẹ́rìí pé kò sẹ́lómi ìpájọ́ tí fún lódodo àyàfọ́ lọ́hùn bákan náà kó pé anábíwá Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba tá a fẹ́ sìn yìí tó rẹ̀ sí wa. ilé ilé àkọ́kọ́ ọgbọ́dọ̀ mú pé mo jẹ́rìí pé nìkan ni mo jọ́sìn kọmọ àáfù pé ànábì àwọn sọsọlá kọmọ jẹ́rìí pé ànábì lòjíṣẹ́ tó tẹ̀lé tọba mẹlẹ tọba mẹyọ kan tọ fi kejì lẹ ilé yóò tí ì sọ di mùsùlùmí o bákan náà ànábì wa tó ń sọ fún jìbìrìlù pé wàtúkìmọ sọlá kọmọ kírun kọmọ kírun eléyìí lórígun ẹlẹ́ẹ̀kejì inú orígun ẹ̀sìn wa fọwọ́ ahamul arkanil amaliya nínú àwọn orígun táwọn fara ṣe òun ló tóbi jù ọ̀rọ̀ ọ̀run tó pàtàkì ni ìpàtàkì rẹ̀ lẹ́yìn náà rí i pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó dárúkọ rẹ̀ lọ́nà tó pọ̀ nínú alukur'an alkarim ọ̀nà tó pọ̀ àwọn àfáàkẹ́ gbìyànjú pé tọ́nà ti sọ̀rọ̀ ọ̀nù sọ̀rọ̀ ọ̀nù pé tó pọ̀ ní ó lé ní eighty nínú alukur'an alkarim ara pàtàkì rẹ̀ náà ìfàkàtàkì rẹ̀ náà bákan náà ìgbà tí ọlọ́wà sánà wa ta'ala tí ó ṣe lófin kò fi rán Jibril sí anábíwá Muhammad sallallahu alayhi wa sallam olóòórùn fún anábì láti kó ṣe àlùmí ẹ̀rọ ọ̀jù wa kó wá sánmọ̀ láti wá gbà fúnra rẹ̀ ni àwọn afáàmọ́ ń kélé náà pé lára tí anábíwá tó sọ pé ní awwalu ma yuhasabu bihi al-abdu yawm al-qiyamah nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ kó eré ẹ̀dá tí wọ́n kọ́kọ́ bí ẹ̀dá wọn náà ni as-sala irun fàyín àtàmọ̀hà tó bá kí dáadáa tó kí pé fàkọ̀dẹ̀ afúláhà wà àǹjàhà á oyege lọ́dọ̀ ọlọ́run oyege tó bá kù díẹ̀ káàtó wọn ní sọ ní náfìlà láti fi di ẹni tó yẹ kó kò wá kírun tó kọ àṣẹ fi ń gbàwẹ̀ gẹ́gẹ́ bá fi ń gbàwẹ̀ àbíṣẹ́ mi náà ní í ṣe ròdù mo fìrún lẹ̀ ṣíṣe tọ́nu ń pẹpẹ ẹ̀ láti jẹ́ kọ́kàn rẹ̀ dáa kò nídìí kákírun tí wọ́n fẹ́ wò lára tiẹ̀ mọ̀ látọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ yóò kò fún lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmọ́ ìhun ṣe pàtàkì gan kàkà kún ìyẹn ni Umar ibn al-Khattab radiyallahu anhu ó la hazza fil Islam kò sí oríire fún yẹn tó bá lóun jẹ́ mùsùlùmí kò sí oríire fún yẹn liman taraka salah fẹ́ni tí ì bá kírun orí owó ló lè máa retí mọ́ ẹ̀rí ó yẹ pé ìrun kíkí ó ṣe pàtàkì fún wa ìyẹn ló fà á pé tábà ti sọ̀rọ̀ ṣàdàtẹ́ nìkan ìrun ló tún kù nínú orígun tó tóbi tó kàǹkà yẹn láàrin inú àdéhìsì ibn abbas lọ nígbà tí anabi àfẹsọ sọlá tó rán mu'az ibn jabal radiyallahu anhu tó rán lọlú yamani nígbà tí anabi ó ṣe nàṣíyà fún pé ká bọ́ ńlọlọ ńlọ yìí ó ọ̀ọ́lá àwọn arìnrìn kìtàb àwọn yahudi àti nasara àwọn jù àti kírísítẹ́nì ọ̀ọ́rì wọn bí tó ń lọ yìí. فليكن أول ما تدعوهم إليه شهادة الله إله إلا الله وأن محمد رسول الله kọ́yá mọ̀ a máa jọ́sìn fún lódodo àyàfọ́ lọ́hùn ká sì onípẹ́ bá tẹ̀lé ẹ lórí eléyìí fa alimu fún kọjá kama pé anula iftarodo aleyhim khamsa salawat kọjá pé ọmọ pé ọlọ́run ọba fàánù wa ta'ala ó ṣe irun wákàtí márààrún lọ́rùn ẹ̀yàn fún irun ló tẹ̀lé tábàbí sọ̀rọ̀ ṣàdá sẹ́yìn tán irun ni máa tẹ̀lé irun ṣe pàtàkì tẹ́nì kọ̀ọ̀kan wa tá gbọ́dọ̀ níkà fún gbọ́dọ̀ jẹ́ wá lógún ẹ wá ní irun tá sọ yìí ó láwọn orígun ó náà mọ́jẹ̀mú gbogbo ẹ̀ la gbọ́dọ̀ mójútó ìyẹn làwọn àfáà bí wọn lọ pé tá a bá ojú tọ́lọ́ ti sọ̀rọ̀ ọ̀run àbí tá níbi ti sọ lọ́pọ̀lọpọ̀ àyè ìtùkú ìmọ̀ náà máa lò ìkọ́mọ̀ náà máa lò ìkọ́mọ̀ ti sọ̀ láàpù gbígbérun dúró nítorí tí èèyàn bá kírun tí ò bá kí bó ṣe yẹ kó kí kò tí ì gbé dúró ìyẹn làwọn níbi àwọn sọ̀sọ́nà kò sọ́n bíi pé wọ́n tó sọ́ lè yà sọ̀lá nítorí wọn tó kí ìmọ̀ sọ̀lá kọ́ ọmọ gbérun dúró ìyẹn pé kò gbọ́dọ̀ wọ́ a gbọ́dọ̀ sọ àsìkò rẹ̀ lára àgbédúró nu àbí kò kẹ̀tí pẹ́ márùn ni àbí kò kẹ̀tí pẹ́ márùn ni ò bá jẹ́ gbogbo ẹ̀kọ́ ni kò tún mú yẹn kó ń bi pé kò ní wa tààlà ní ń sọ̀rọ̀ àwọn tó ń fi wọn láre nínú alukur'an ọlọ́ni fàwẹ́lú lil musallin ìyá wọn bá wọn kan tí wọ́n ń kírun bóun náà fẹ́ kí àlẹ́dínà hùn àwọn sọ̀rọ̀ àti hìǹfà hùn àwọn tó jẹ́ pé wọ́n ń fìrún láre tí wọ́n fásitì ẹ̀ tí wọ́n ń sọ mọ́jẹ̀mú ẹ̀. omi ẹ̀ pé ní tó bá ní akírun yẹn pé ká gbèrún dúró pẹ̀lú àwọn mọ́jẹ̀mú ẹ̀ pẹ̀lú àwọn orígun ẹ̀ pẹ̀lú gbogbo tí ó rọ̀ mọ́. téèyàn bá kí bí ó ti yẹ kó kí kò tí ì gbé dúró. ìyẹn ló fàá tí ànábì Muhammad sallallahu alayhi wa alihi torí arákùnrin kan nínú sàhábà òkìnnù tán ó fẹ́ máa lọ ànábì pèpè pé ìrìnjẹ padà fàsọ́ọ̀lì lọ tún rẹ̀ kí fa ìnẹ̀kà làmùtò sọ́ọ̀lì torí pọ̀ ọ̀tí kírun àdúgbò òtí ẹ̀ sọ pé torí pọ̀ ọ̀tí kí kò tí ì kí rárá ni torí pé kò gbé dúró bẹ́ẹ̀ sì ṣe gbé wá ànábì ní padà lọ kírun torí pọ̀ ọ̀tí kírun ó ṣe báyìí lẹ́ẹ̀mẹ́ta ànábì ń dá padà ó fi hàn pé ní ìrun tá a kí tá a gbé dúró bó ṣe yẹ kó wà gbígbà pa àfi ìkínà ni lẹ́kẹta tó bá tẹ̀lé bí ànẹ́bí pé mo fi ẹni tó tó mo fi mo àbí mo fi ẹni tẹ́mi mìíràn ni mo fi búra mo mọ kí ju bẹ́ẹ̀ lọ ni lákòókò mi lànẹ́bí wa kọ bàbá akínú bá gbẹrun dó bẹ́ẹ̀ tètè wa àgbọ́dọ̀ sọ bọ́nà ti fi rán ànẹ́bí ànẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam sọnù hadisi Malik bin Huwairi tó ànábì ní sọ́ọ̀lù kàmọ́ọ̀rọ̀ ayétùmú ní ìsọ̀lì ẹ̀kírun yín gẹ́gẹ́ bí n ṣe ń kí o fẹ́ pé ọ̀ kìí ṣe bí wọ́n ṣe fẹ́ ìyẹn pé bọ́ọ̀lù ń ṣe fi rí mi ara ilé ìpadà síta àkọ́kọ́ tá a bára wa sọ pé bàbá gbà kó jíṣẹ́ lànẹ́bí òun ti lọ́nà fi rán bó ṣe kírun la gbọ́dọ̀ kírun ìtumọ̀ rẹ̀ nu àkì bọ́ọ̀lù ń ṣe fi rán àtọ́lọ́ fi rán náà lásìkò rẹ̀ àánú sọ àsìkò rẹ̀ torí pé ọlọ́run tó ṣe lọ́rùn yẹn tó ti fi ṣe kan nínú àwọn òkú ẹ̀sìn kò kàgbélẹ̀ lásán ó sọ àmọ́jẹ̀mú rẹ̀ àmọ́jẹ̀mú rẹ̀ lásìkò ẹ̀ sáfọ́ náà ọlọ́ni iná sọ̀lá kánàtì alẹ́lmùmìnì iná kìtàbà mọ̀kúta irun kánàtì alẹ́lmùmìnì tó jẹ́ fún àmùmìnì kìtàbà nǹkan ọ̀ràn yẹn ní mọ̀kúta tó sì lásìkò àìmásìkò òrun bó ṣe wà á ṣe gbélẹ̀ bó ṣe fi ránà láàmàkì inú tó ti wọ́ náà ní ká kírun lásìkò rẹ̀ nígbà tó bí ànábì pé inú iṣẹ́ wo ló dáa jù tí bó ti wà ní ìbéèrè Ibn Mas'ud tó bí ànábì tó wà ní Sahih Bukhari ànábì ní as-salatu li waqtiha ká máa kírun ní àsìkò rẹ̀ bákan àákìyà farabalẹ̀ àní kájú àwọn tó lọ nífẹ̀ẹ́ nígbà tó lọ ń ròyìn wọn ọlọ́ni alladhina hum fi salatihim nínú Suratul Mu'minun ọlọ́ni àwọn mòmìnì kàti yege àwọn owó àwọn tẹ́ kí wọ́n máa ń fara balẹ̀ kírun wọn so ilé lórí bu ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí Jibril alayhi salam bí ó ti gbà nẹ́bi tánú bí ti fún lé sí bẹ́ẹ̀ ilé lórí bu ẹlẹ́ẹ̀kejì tòlẹ́lì papẹ́ afa ọ̀rọ̀ gùn lórí ẹ̀ dáadáa kálíbà àmọ́ pàtàkì irun ni ká jẹ́ kí àwọn ìròyìn ìdí ayé kókọ́ dé wa láti má kírun lásìkò rẹ̀ àbí láti má fún irun ní ìwọ rẹ̀ kárí irun ní nǹkan yìí kárí ní nǹkan àpọ́nlé ànábì àwọn sọ́lá nínú nǹkan tí ó nífẹ̀ẹ́ sí jù òun náà ni kó máa kírun ni mo sọ fún Bilal pé ààrẹ ṣìnà bí ha ìyá Bilal ìrẹ́ Bilal láti kò wọn tí tó ní ká tó farabalẹ̀ yẹ pé tó fi wá lára balẹ̀ ẹ̀rí irun ni máa jẹ́ ìtutù ojú tẹ́gbẹ́ tí wàá ní ọ̀rọ̀ tí wàá jọ ìlà tí kò rà tó àìní fi sọ̀lá ìtutù ojú tèmi orí irun ni mo wà so eléyìí ni orígun ẹlẹ́ẹ̀kejì tí ànábì àwọn tí ó sọ orígun nírun nínú ẹ̀sìn wa ìyẹn pé téèyàn ò bá kí ẹ̀sìn rẹ̀ ó wò ó ìyẹn lọ́rọ́ fi pọ̀ lọ́dọ̀ àbá pé ẹni tí ò kírun tí kò gbà pé òun wà tí èkì ẹ̀rì kí ni ìdájọ́ rẹ̀ àpá àfa pín sí méjì lórí ẹ̀ náà kàgbẹ́ pé kèfèrí ni àwọn tó ní kèése kèfèrí gan ìrírá yìí jùmọ̀rú àwọn àfa ọ̀rọ̀ rẹ̀ wọn kìí ṣe ń pè lọ́rọ̀ kékeré ọ̀rọ̀ tó lágbá náà náà sọ ń pa rẹ̀ wọ́n bá ti gbà pé ìrun kò sínú ẹ̀sìn òpó kẹtẹ̀ tí wó kẹfìrí nírú ẹni bẹ́ẹ̀ lókùn gbàgbé ẹ̀kùn kẹtẹ̀ ìgbàfẹ́ ni tí ó gbà kó wà gan tí èkì ti ń fi lẹ̀ kẹfìrí gan tó ni sọ̀rọ̀ náà kẹtẹ̀ gbà ilé yóò jẹ́ ká mọ̀ pé ọ̀rọ̀ ètò lágbára ni tá gbọ́dọ̀ ní kàkún fún. bákan náà anábà sọ̀rọ̀ sọ́lá ń nínú ìdáhùn tó fún Jibril alayhi salam anábà sọ̀rọ̀ sọ́lá ní wàtúntìyà kọ́ ọmọ yọ zaka kí là ń pè ní zaka òun náà ni haku ìwọ̀ kan tí ọlọ́ọ̀bà fàánà wa tààlà tí ó fi sínú dúkìá ẹni tó ní ní orí àwọn nǹkan kan ìwọ̀ kan lórí àwọn dúkìá kan tá a ní fún àwọn kan àwọn ìsọ̀rí àwọn èèyàn kan tá a fún pẹ̀lú àwọn mọ́jẹ̀mú kan yẹn pé kìí ṣe gbogbo pọ́pátì náà ni zaka wọ̀ bákan náà kò ṣe gbogbo yẹn náà là á máa fún bákan náà ó ní àwọn májẹ̀mú tó gbọ́dọ̀ pèsè lára ìyẹn pé gẹ́gẹ́ bí àti gbọ́dọ̀ kírun àfikún májẹ̀mú rẹ̀ pé bẹ́ẹ̀ náà zaka náà ló ní májẹ̀mú ó sì láwọn èèyàn tí wọ́n yọ hákùmọ̀lé yẹn pé ìwọ inú pọ́pátì ni ẹ̀rí tó yẹ pé tàbá wà nà dárísù fíkì àwọn afọ́ọ̀mọ̀ ọlọ́run bá sọ́nà wa ta'ala ń sọ fún wa nínú alukur'an ọlọ́run ni wà fi amwalihim haqqun lis-sa'ili wal mahrum àwọn èèyàn gidi lọ́jọ́ mùmìnì gidi àwọn náà mọ̀ pé ìwọ̀ kan ó wà nínú property àwọn lè fa ilé fún àtàn bá wá béèrè tán jẹ́ láìní wal mahrum àbáwọn tán àti ẹ̀ béèrè ṣùgbọ́n wọn ni ẹ̀rí kọ́ ló ń pè ní ìwọ̀ ìwọ̀ nzàkátì yẹn gbọ́dọ̀ yọ dandan ni lórí mùsùlùmí tí condition bá ti pé ti ní ọ̀dọ̀ eléyìí lórígun kẹta ibi tó pàtàkì dé ẹ i pé ìmọ̀ ń tẹ̀lé run lọ́pọ̀lọpọ̀ ààyè ìmọ̀ ń tẹ̀lé run tọ́lọ́ ní ẹ̀wọ̀n kírun ẹ̀mọ́ yọ zaka níbọ̀lọ́ba sanu àtàlà bó ti fanu suratul bayyina tó wà má umiru illa liya'budu Allah àpàwọn aláṣẹ ju pé ká máa sin lọ́wọ́ ọba lọ mukhlisina lahu ddin kí wọ́n ṣẹ̀sìn ní mímọ́ fọ́lọ́run húnàfà kí wọ́n sá fún ẹbọ kan dúró déédé lórí ẹ̀sìn wáyù kí mo sọ̀lá kama kí wọ́n wáyù tó zaka kama yọ zaka wà báyìí kàdé inú lọ́kọ́ eléyìí lẹ́sìn ká yọ zaka nínú orígun ẹ̀sìn ní tó pàtàkì ìyẹn ni anígbà mọ̀sọ̀lá nígbà tó rán Mu'adh bin Jabal tó rán lọ lu yámẹ̀nì lára tó sọ bó ṣe sọ tẹ̀rún tán náà ló ní jẹ́ kán wá mọ̀ ọ́ tán bá ń ti ń kírun kọ́ sọ fún ọ pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó ṣe lọ́rùn yẹn fún wọn sọ́dàkọ̀ yẹn pé ìmọ̀ ayọ̀ zaka tó kà tó mi ní àdùnìyá ìhìmù tá a máa gbà lọ́wọ́ àwọn olówó ọlọ́rọ̀ wàtúrọ́dù alẹ́ fòkọ̀rọ̀ ìhìmù tá a máa fáwọn aláìní wọn yẹn pé zaka yìí ọ̀rẹ́ yẹn ni lọ́dọ̀ ẹni tí ó bá ti ní a gbọ́dọ̀ wá kẹ́kọ̀ọ́ rẹ̀ torí àìmọye ọ̀pọ̀lọpọ̀ yẹn lẹ́ni tí ó yẹ kó máa yọ zàká tí ò yọ àbẹ́rẹ́ mi tó gbọ́ pé zàká ọ̀rẹ́ yẹn ni ṣùgbọ́n yóò kàn yọ tó rí náà ni fún àtó bá wù kò ní gbégbé abọ́nà ọba subhanahu wa ta'ala ó ti fi rán nígbà Muhammad sọ́sọ́lá ìfẹ́ inú rẹ̀ ni ó lò á ti rẹ́ lómi rẹ́ pé ní ipò kan fún zàká ló wà olóòtú máa pẹ́ ní zàká wà ìhónú bá tún yọ zàká nínú owó tí ò tí ì tó ná tí ó wà lọ́wọ́ rẹ̀ a gbọ́dọ̀ gbìyànjú ká kẹ́kọ̀ọ́ ilé kí ni zakawọ̀ kí ni zakawọ̀ tó bá wọ̀ èlò lówọ̀ àwọn ni a máa ń fún ìgbà wo ni a máa ń yọ ẹ̀rí gbogbo eléyìí la gbọ́dọ̀ ní ẹ̀kọ́ ní nípa rẹ̀ nínú àwọn ìwò ẹ̀sìn tó jẹ́ pé táwa mùsùlùmí bá dúró tí ó ní orí panláńlá tí ó kù ní àwùjọ wa táwọn yẹn bá láwọn òyọ zaka náà tí wọ́n ní àyọ zaka kò sínú ẹ̀sìn ẹ̀ tó bá gbà pé kò sínú ẹ̀sìn yóò di kèfèrí gbé bẹ́ẹ̀ pé kò yọ ẹ̀nà àgbà lọ́wọ́ ẹ̀ tó láàbù torí pórígun ẹ̀sìn kan ìfìnra rẹ̀ yẹn táwọn kan bá kóra àwọn ìjọba àwọn onímọ̀ ẹ̀yọ̀ sàkà olórí ìlú ó bá wọn jà gẹ́gẹ́ bí Umar ibn Khattab radiyallahu anhu afwan gẹ́gẹ́ Abubakar Siddiq radiyallahu anhu gẹ́gẹ́ ṣe gbógun ti àwọn mani ìzàkà àwọn tí wọ́n táwọn láwọn ìjọba sàkà mọ́lẹ́yìn ànábì tó lóun òun tó yẹ pé nǹkan kan níbi ẹran kékeré náà mọ́ yọ fánàbí tọ́láwọn òyọ́ mọ́ táwọn oníyọ̀ tàkà mọ́ làkọ̀ọ̀tà tó mọ̀ àlẹ́ yìí ń bá wọn jà lórí ẹ̀ ń bá wọn jà torí pé Abubakar sọ pé òun ò rí ìdúró déédéé kó àbẹ̀ntì ń sẹpẹ́rẹ́tì láàrin àti sàká inú àti sàká ló ń tẹ̀léra wọn ni bó láti gbà pa ìrún orígun ẹ̀sìn táwa rí sàká kúrò yìí ò lọ orígun ẹlẹ́ẹ̀kẹta òun náà ni káyọ̀ sàká ẹ̀kọ́ sàká yìí nítorí kí n kálukú wa kọ ni torí kékeré ṣe mo fẹ́ ọ̀ràn yẹn ni ọlọ́ba fúnra wa tààlà ọkọ̀ àná ìgbà pé ní kóòtù mi ni amwalihim sadaqa máa gba zàká nínú owó wọn tutohiruhum biha wa tuzakihim tutohiruhum wa tuzakihim biha ìyẹn ni yóò máa fọ̀ mọ́ yóò máa fọ̀ àwọn tí wọ́n ní owó mọ́ yóò máa fọ̀ dúkìá wọn náà mọ́ nínú nǹkan tí Islam tí yóò ṣe ní ọ̀ràn yẹn tó jẹ́ orígun kan nínú orígun ẹ̀sìn wa ni. bákan náà nínú táwọn ẹbí sọ fún Jibril níjọ́ náà pé ní pàtàsúmà Ramadan kọ́mọ gbàwẹ̀ Ramadan àwẹ̀ Ramadan gẹ́bí tí a ń gbà lọ́wọ́ ìkọ́nà bá subhanahu wa ta'ala kí ó gbà ń jọsìn fún wa kò jẹ́ kí ẹ̀mí wa gbàjá káwá gbọ́pọ̀lọpọ̀ ẹ̀ láyé ká gbàwẹ̀ Ramadan ọ̀ràn èèyàn náà lòun náà tọ́lọ́ ń ṣe ní ọ̀ràn èèyàn fún wa ọlọ́niyá ayọ̀ alladhina amanu ẹ̀yin tẹ́ gbàgbọ́ kùtìbà aleikum siyam a ṣe àwẹ̀ lọ́rùn yẹn fún yín ìyẹn àwẹ̀ ramadan kama kùtìbà alàlẹ́dínà min qablikum gẹ́gbà ẹtẹ́ lọ́rùn yẹn fáwọn tó ṣíwájú yín ìyẹn pé àwọn tó ti wá kánibà mùsùlùmí sọ́lá tó wá náà àwọn náà ń gbàwẹ̀ láwọn àwọn ànẹ́bí ọlọ́run tọ́lọ́run sáwọn àjọ oríṣiríṣi tí wọ́n ti lọ àwọn náà ń gbàwẹ̀ kágbàwẹ̀ ramadan ọ̀ràn yẹn ni kẹ́yìn máa mọ̀ dábàá gba sọ́lọ́run roro ní tó ní a máa gbàwẹ̀ ọlọ́run fẹ́ fi bí pa yẹn subhanallah oríṣiríṣi àṣà làwọn èèyàn mọ̀ dá tí wọ́n ní fẹ́ mú ojúṣe yìí ṣe bẹ́ẹ̀ dẹ̀ ni ìtọ́nàbà subhanahu wa ta'ala tó kà kún ni òpó tó gbé ẹ̀sìn dúró òun leléyìí tó yẹ pé ní téèyàn bá ti yọ òpó yìí kúrò ní ẹ̀sìn ẹ̀bí tó ta tẹ́ǹtì ni tó yọ ẹsẹ̀ kẹ́kọ́rọ́ bẹ́ẹ̀ tẹ́ǹtì ó wò bẹ́ẹ̀ náà lẹ̀sìn ẹni tí ó yọ àwẹ̀ kó tó bá ti gbà pé kò sí kèfèrí ni tí ìbá wa gba ẹlẹ́ṣẹ̀ ńlá ni ní ọ̀dọ̀ ọlọ́run ọba ọba àlekíọ́lá ọlọ́ni kìí sẹ́yìn nìkan la ní tẹ́ gbà àwọn tó ti ṣíwájú yín náà àṣẹ lọ́rùn ẹ̀yàn fún wọn. làálàkùn tatakùn kẹlẹ́bà jẹ́ olùpáyọ̀ ọlọ́run ẹni tó lóun páyọ̀ ọlọ́run sì kíyè sí lọ́run kìí gbà rẹ̀ kìí kírun. ọ̀nà ìdàtọ́ wa fi páyọ̀ ọlọ́run èbí àwọn ẹgbẹ́ ìjọsìn yín náà làálì lára rẹ̀ àmọ̀ pa ah, òpayọ̀ ọlọ́run ń tẹ̀lé tọ́lọ́run torí kúńgbà tọ́lọ́run bá sùpánù àtàrà tó ní àṣehùn nínú tó ní ìsìn yóò gbé tí wà láàrin nípayọ̀ ọlọ́run ọlọ́ni yá ayọ̀ anas mo pe ẹ̀yin èèyàn lódò ọ̀rọ̀ bákùn ẹ̀sìn ọlọ́run ọba yín alẹ́dì ìkọ̀lákọ̀kùn ọba tó dá yín wàlẹ́dì náà mi kọ́bìlìkùn bákan ọba yín náà ló dá tó ṣíwájú yín làálàkùn níbo wá ní fáyọ̀ náà bá ń wà táyọ fáyọ̀ náà ní ó yẹ ká rí àwọn ìjọsìn yìí lára rẹ̀ ṣètọ́nù ní ṣe àwọn anùlẹ́sọ̀ fẹ́lòmíì tí ó mọ̀ rò sí pé òun ṣe bẹ́bẹ́ kọ́nọ̀bà sùpánà wa tààrà kò sànù wa àwẹ̀ rọmọdán ọlọ́run ṣe lọ́rùn yìí ọlọ́run ṣàrò rọmọdán oṣù rọmọdán alẹ́bí ounzila fi alukur'an oṣù tá a fa alukur'an kalẹ̀ fún yín udalin nas kò mọ jẹ́mọ́nà fún yín wàbáyé náà ti mìíràn lè uda kó sì mọ ṣàlàyé ọ̀nà mọ̀ walfurqan bákan náà kó máa sọ fún yà láàrin ìtí ń jẹ́ òótọ́ àti irọ́ kí ni ti jẹ́ ẹ̀sìn òdodo àti àgbékalẹ̀ fáwọn yẹn gbélẹ̀ ọlọ́run bá fana wa tàbí faman shahida minkum faman shahida minkum sha'ra falyasumhu ẹni tí oṣù bá ti bá láyé kó yà gbà wẹ̀ ọ̀ràn yẹn ọlọ́run bá fana wa ta'ala tó ṣe eléyìí àbẹ̀tà ń lọ́nà kọ́nà kọ́mẹ́sà ìgbàǹjọ́ sí fún wa. Ah, ànábì wa sọ ẹlẹ́ẹ̀karùn-ún fún Jibril pé ànábì ní wàtàhújà lìbẹ́yìtà ìnìsàtà àta ilẹ̀ ìsẹ̀bíìlà òpó ẹlẹ́ẹ̀karùn-ún náà ni pé kó ṣe hajj ọ̀lẹ́ olúwa tó bá ti lágbára àti lọ kó ṣe hajj torí kọ́ran yẹn orígun kan lòun náà ní ẹ̀sìn ọlọ́ba subhanahu wa ta'ala ó ní wa lillahi ala an-nasi hijjul bayti man istata'a ilayhi sabila ọlọ́ba subhanahu wa ta'ala ó ṣe lọ́ranyàn ìṣe hajj fún èèyàn ó ṣe lọ́ranyàn fún èèyàn ẹni tó bá ti lágbára láti lọ ọ̀ràn èèyàn ni kìí fi à ń ṣe tọ́rísìn tọba ti lágbára hajj ti di ọ̀ràn yẹn lórí ẹ̀ ìlànà ìgbà mùsùlùmí sọ́lá náà sọ nínú hadisi rẹ̀ yẹn hadisi àbí òrèrà tó wà ní sahih muslim anabi ni ayo anas ẹ̀yin èèyàn kọ̀dí fárọ̀dọ̀ lọ́wọ́ aleikum alhajj fàhùjú ẹ̀yà ṣe hajj lọ́lé olúwa ọlọ́run bá ṣe lọ́rùn yẹn fún yín ẹ̀yà ṣe hajj ẹ̀rí ẹ̀ ṣe hajj fàkọ́lá rọ́jùlọ́nù arákùnrin kan wá ń bi ànábì ń jọ́nà pé àkúlà àmì yá Rasulullah ṣé wọ́n gbọ́ ọdọọdún làá máa ń lọ eré òjíṣẹ́ ọlọ́run fasakat ànábì ò dá lóhùn ànábì dákẹ́ hatta qala ha salasa arákùnrin fi kórè ọ̀rọ̀ ilẹ̀ mẹ́ta ànábì ànísọ́dọọdún làá máa lọ ànábì ò dá lóhùn ìgbà tó wá dé lẹ́ẹ̀kẹta tó gbé ànábì wa sallallahu alaihi wasallam pé law qultu na'am tí n bá sọ pé ọdọọdún ni kẹ́ ẹ mọ tí n bá sọ pé náàmù ń sìn kúlà tó béèrè pé èrè pé sọdọọdún làá máa lọ ní náàmù bẹ́ẹ̀ ni ọ̀làmọ̀ tàpá fún ẹ̀ ní lágbára àti lọ torí pé tẹ́kílífà yẹn pé ìnáwó ti wàhálà tí wàá mẹ́ yóò pọ̀ èèyàn ní lágbára àti lọ ó lè ní agbára owó wàhálà tó wàá mẹ́ ńkọ́ àbí tẹ́yìn bá ti tó dàgbà ńkọ́ àbí tẹ́yìn bá ti tó pọ̀ jù ńkọ́ látara bẹ́ẹ̀ ànẹ́bí ní tí n bá sọ pé bẹ́ẹ̀ ni kò bá di ọdọọdún ṣùgbọ́n ìdákẹ́ ànẹ́bí wọn pé ẹ̀ẹ̀kan náà ni ọlọ́run ṣe lọ́rùn yẹn èyí tẹ́yìn bá lọ lẹ́yìn ẹ̀ yóò mọ̀ jẹ́ náfìlà ṣùgbọ́n ẹ̀ka tẹ́yìn lágbára yẹn gbọ́dọ̀ lọ yẹn gbọ́dọ̀ lọ yìí jẹ́ ọ̀ràn yẹn lórí yẹn eléyìí ó ṣe pàtàkì ká gbọ́ yé ọ̀ràn yẹn ní hajj lílọ ẹ̀rí ọ̀ràn ni ó jẹ́ kí mùsùlùmí sojú kòkòrò rẹ̀ lọ nígbà tó bá ti ní agbára kí lágbára òun náà ni ìlà ìyẹn pé tí ó jẹ tí ó lọ tọ́nà ti free tó lálàáfíà ara ẹ̀rí gbogbo ètò tó yẹ kó ṣe tó pé sí lọ́dọ̀ ó ti dọ̀ràn yàn kí o lọ sí hajj hajj tá a sọ yìí ó láwọn àsìkò kìí sígbà tó bá wù ní a ti bá nẹ́bí ṣe ṣe ni ká tó padà sí orígun àkọ́kọ́ tá à ń sọ lẹ́nu pé àgbàpá nẹ́bí lòjíṣẹ́ tọ́lọ́run táwọn nǹkan yìí rán àgbọ̀dọ̀ fi kọ́ ṣe rẹ̀ ìyẹn ní orígun àkọ́kọ́ wọn fi ṣe pàtàkì gbọdọ̀ wá wájú torí kọ́nà yòókù gbọdọ̀ so mẹ́ni wọ́n gbà kọ́ lọ́n láàmú ẹsẹ̀ ọlọ́run ló ṣe hajj lọ́rọ̀ yẹn fún wa gbàgbà pa anabi lọ́lọ́run fi rán àwọn ọba anabi ṣe wá ṣe anabi náà sọ nu ọ̀rọ̀ rẹ̀ pé ní kúzù ánì manasikakum ẹ wò dáadáa bí lè ṣe hajj o làálẹ̀ làálẹ̀ kọ́kùn bá dà amikum hàbà bóyá mo ní mo pàdé yín lọ́dún mi mọ́ àpapọ̀dọ̀ ìyẹn pé ńgbà tánà mi ṣe hajj tó lọ wà ẹ wo bí ìdí ṣe hajj dáadáa o ìyẹn pé bí ṣe ṣe gẹ́lẹ́ ní kẹ́yìn náà kẹ̀ ṣe tó hajj ṣíṣe ọ̀ràn yẹn ni ọlọ́ni walillahi ala nnasi hijjul bayti man istata'a ilayhi sabila ọlọ́run bá ṣe hajj lọ́ràn yẹn fáwọn èèyàn fẹ́ni tó bá ti lágbára faman kafar ẹni tó bá mọ̀ ṣe hajj fa inna Allaha ganiyyun hamid ganiyyun 'anil 'alamin yẹn pé ọlọ́run bá ó rọrọ̀ ju gbogbo ayé lọ kẹsìkọ́ yẹn ti ń pàdé lọ́dọọdún lọ́lọ́run wa ń gba tí ọlọ́run bá fún wa tààlà ló ṣe ló fi fún wa torí pé ọlọ́run ní ṣe nǹkan ló fún fún wa àyàfi kó jẹ́ pé ní oríire wa àǹfààní wa náà ni ó wà ń bẹ̀. ilé yìí márààrún yìí lànà bí fi dá Jibril lóhùn ìyẹn náà láti márààrún sí arkanul Islam àwọn orígun Islam àwọn iṣẹ́ mi wá ya lábẹ́rẹ̀ tọ́nà tó tóbi tó yẹ pé wọ́n nípò ńláńlá nínú ẹ̀sìn ṣùgbọ́n àníkò àwọn lórí tó yẹ pé ní àgbọ́dọ̀ máa ṣe ṣùgbọ́n àwọn orígun táwọn sí pílà gbígbà pa náà fẹ́ kọ́ ní níta gbọ́dọ̀ jẹ́ kí wọ́n pílà bẹ̀ kó sọ́ọ̀dì dáadáa àwọn márààrún yìí ni tó yẹ pé téèyàn bá gbà kan gbọ́ ń bẹ́ẹ̀ kẹfìrí ni tí ò sí iyèméjì ẹ̀rí tó yẹ pé ní èèyàn ò sì gbọ́dọ̀ fi márààrún yìí èèyàn ò fi gbọ́dọ̀ fi jáfara èèyàn gbọ́dọ̀ fi ṣeré nígbà táwọn ẹgbẹ́ paul jibril wa ń sọ fáwọn pé sọdá òótọ́ lọ sọ ìyẹn pé olúbèrè ọ̀rọ̀ yìí lọ́wọ́ ànábì o ó bá tún sọ fáwọn pé òótọ́ lọ sọ paul umaru bá ń sọ pé fa àjíbù náà là ọ̀rọ̀ yìí wọ́n ń jọ wá lójú yẹtù alùhù òun ló ní béèrè torí pé ẹni tó wá ni pé kò mọ̀ ló fi wá béèrè lọ́dọ̀ ẹni tí ó mọ̀ yẹ bọ́lá sọ pé fásitì zikir ẹbí ẹni tí ó bá nímọ̀ ìkóńtò làtà àlàmú sẹ́yìn ò bá mọ̀ kẹ́ni tó wá béèrè ipò ẹni tí ó mọ̀ lẹ́yìn kó wa òun ló tún wá ń sọ pé sọ̀dáàkì òótọ́ lọ sọ ó ní ọ̀rọ̀ yìí wá jọ wá lójú pé yẹ̀sì alùhù òun ní ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ànẹ́bí wáyé sọ dínkùhù òun náà sì tún ní wá ń sọ pé ní bẹ́ẹ̀ ni òótọ́ lọ sọ ibi ìnẹ́dí kọ́kọ́ ń fura pé irú àlejò wo la wá gbà lé mi tẹ́ pé àkọ́kọ́ àmọ́ rí ìfesí rẹ̀ kanu èkejì ni pé ó tún béèrè béèrè náà òun náà ló tún sọ fún ànábì pé ní bẹ́ẹ̀ ni tó sọ yìí bó ṣe rí nu òótọ́ ni tó sọ eléyìí ni ìbéèrè àkọ́kọ́ tí Jibril tí ó béèrè lọ́wọ́ ànábì wa Muhammad sallam àǹkà tó ti béèrè yìí náà lámà sí arkanul islam àwọn orígun islam wọn pọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà ló mọ eléyìí tó bá ní orígun islam yóò lè kà á ṣùgbọ́n ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ àlàyé rẹ̀ àgbọ́dọ̀ lọ báwọn àfáẹ́sìn kan sọ fún wa iye ṣàdàtẹ́yìn látọ̀júwe ṣàdàtàn ìjẹ́rìí méjèèjì àkọ́kọ́ kan ṣàlàyé rẹ̀ fún wa ọ̀rọ̀ ọ̀run kan rẹ̀ zaka àwẹ̀ àti hajj ó ṣe pàtàkì ká mọ̀ ọ́ nífọ̀ọ́ sí wẹ́wẹ́ kọ́mọ́ yẹn pé ní islam orígun islam wàrà ni mo mọ̀ ọmọ ní kíkà ọ lè kà á ní ṣùgbọ́n kọ̀ọ̀kan lé ní èjì ẹ̀ta ẹ̀rin àrùn ṣùgbọ́n àwọn àlàyé inú ẹ̀ ń kọ́ àti bóòlù àṣeṣe ilé ìṣe pàtàkì kọ́nà bàbá wa ta'ala kí ó múra sí rọrùn fún wa ibi tí a ti dúró ní kàtọ́mọ̀ tẹ̀síwájú lórí hadithi yìí náà ní àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa tí ó tó ń bọ̀ àbẹ̀rẹ̀ ọba subhanahu wa ta'ala kí ó mọ́ta ìgbà ní ìjọsìn fún wa èyí tí a sọ yìí kọ́mọba kí ó jẹ́ kó wúlò fún wa láyé àtọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmù èyí tó wá kù bí ìjọba ènìyàn kọ́mọba kó